This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. ẹ̀rí albaitul muslim ilé mùsùlùmí lè ni asba hadafa lè shayatin wa àdá il islam ilé mùsùlùmí ti wa di ibi tí èṣù tí wọ́n ń jòkó sí yóò tún wá kó àwọn ọmọ rẹ̀ yóò tún kó wọn síbẹ̀ ilé mùsùlùmí lè níṣẹ́ tẹ bá délé mùsùlùmí tẹ bá ti ń lọ báyìí ẹ rí i pé ah, àwọn ọmọ èṣù lọ́wọ́ ń bí yìí táyé fojú rí àbá máa rí àwọn àmì tá a fi mọ̀ pé sùn wà nílé rẹ nígbà délé tá bá fọ́tò tọ́ranjú rẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún àwọn tó nílé ni o àwọn àtàlẹ́jà ni wọ́n jọ ń gbé o adélé rẹ labájá ti ń yanu ọ̀dọ̀ báyìí nínú yàrá rẹ ẹ̀hẹ́ ẹ mọ̀ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ fún àwọn ah, ilé ìdìbò àlejò èṣù o ẹ mọ̀ lọ́wọ́ adélé rẹ̀ abá olórin pàṣọ àtàwọn ọmọ ìyá ẹ̀ àwọn onímísíkì wọ́n bẹ̀rẹ̀ sí dandandandandan nínú ilé rẹ̀ à àwọn èṣù ti fi bẹ̀rẹ̀ ṣe ibùgbé ilé mùsùlùmí lè ní wa wọ́n ní ilé wa ti fẹ́ di ilé kèfèrí ẹ baba kàfílà náà kò ní fẹ́ sí yàtọ̀ ọlọ́wọ́n bá ní wadu law takfuruna kama kafaru àwọn kiri yóò yìí àti gbogbo àwọn òyìnbó yìí àtàwọn kèfèrí yìí wọ́n fẹ́ sọ yín dàbá wọn ṣe dàní o fatakununa sawa kẹ́lẹ́ bá dàbá kan náà ọlọ́wọ́n wọn nìyẹn Quran four ayah eighty nine alibẹ́tùn muslim asiba ma'awa shayatin wal jin wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lé mùsùlùmí àwa àtàwọn èṣù làájọ́ ń gbé àtàwọn àgbààgbà nínú àwọn àlìjànú wà mùsùlùmí dìkìrì láàyè wọlé mọ́ọ̀t wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni wọ́n ní ìtọ́wànú lé wa tá a fi ń ṣègbádùn kò jẹ́ arántí rántí ọlọ́run kò tún jẹ́ arántí rántí sàárè à ń bèrè tàṣíjú àlùkìyàmà à sì fi ń ṣègbádùn ni ọ̀pọ̀lọpọ̀ ilé wa ilé mélòó ni kò sí ọmọ àlémbẹ̀lẹ́ ọmọ sìnà tí wọ́n so yìí inú ilé mélòó jàmá mùsùlùmí ilé mélòó lẹ́ni níwọ̀n emu tí níwájú ilé lẹ́yìn gbàgbọ́n mu tán nínú ilé aláwọn mùsùlùmí mi láwọn aláàjì kan tọrọ òye nì yóò wá kọ́lé tán pẹ̀lú ìdẹ̀rẹ̀ ọlọ́run yóò tún wá yọ àyè kan tí wọ́n máa sẹ́lọ̀ ńbẹ̀ ẹ pé kí ló kó bẹ̀ ọtí eríṣiríṣi ọlọ́run sọ níbẹ̀ ìbànújẹ́ bá di pé ọwọ́ dòkúnlé mùsùlùmí yóò káwọ́ lẹ́rán yóò wọlé ẹgbẹ́ gbogbo àbúrò nìkan ló ní ìṣòro láyé ni kò sí sí ní tó fà á tayọ̀ ní tó wà nínú bẹ́ẹ̀ dé gbogbo ọ̀nà kéke kàràkàrà gbogbo ọ̀nà Instagram ẹ rí àwọn èèyàn lákùtẹ́ ń bí náà kọjá máa gbogbo àwọn bus stop gbogbo àwọn gáràjì lọ́wọ́ alẹ́ àwọn kàfílà àwọn Rashidi wọ́n máa wá mú gbó ọmọ nǹkan tó wúlò fún rẹ̀ máa ń bèrè tètè yára àti bàbá rẹ̀ ọlọ́mọṣà bá ní tún wọn ṣe mùsùlùmí pokùn so tí ó wò pé àá nǹkan lọ́wọ́ alẹ́ báyìí ẹja sọ ọmọkùnrin ní ọba ta. Eh, ìjáàbù ya rẹ̀ lọ́ba fi kọ́ fáànù lọ́ba dúró lórí stúdù lọ́ba yẹ stúdù lọ́ba yẹ ẹlẹ̀ tẹ́ ma gbọ́ àwọn àwọn àjá ibà ìṣòro wo ló lè bá mùsùlùmí tó fi wá para rẹ̀. Follow us on twitter.com slash Nigeria and on Facebook, facebook.com slash Nigeria. To support this and lots of other good work, please visit dawanigeria.com support. Dawa Nigeria, reviving the human. Bite, bye, bite.